لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بعبادته وحده وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe àlàyé fúnra wa nípa àwọn àdájọ́ òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú àníyàn eléyìí tó jẹ́ séèyàn máa ń bí sọ́kàn sáájú gbogbo tẹ́tù bá fẹ́ ṣe àti sọ pé àjọṣepọ̀ ti ń bẹ láàrin àníyàn àti tẹ́tà ń ṣe oríṣi ọ̀nà mẹ́ta la lè pín sí a ti mẹ́nu bà ìpín alákọ̀ọ́kọ́ eléyìí ti ṣe àjọṣepọ̀ ti ń bẹ láàrin àníyàn àti àwọn atẹ́lá bíi iṣẹ́ ẹ̀sẹ̀ àti àbúrò eléyìí tẹ̀yìn bá fẹ́ ṣe àṣírí kẹ́ bó ti jẹ́ kí àníyàn kò lè tún iṣẹ́ burúkú ṣe kò lè sọ iṣẹ́ pálapàla ní tí ó da lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ àtiwọ́ jahannam àníyàn kò lè sọ di àtiwọ́ aljanna nítorí pé ntọ́lọ́wọ́ bá ti léwọ̀ ìwọ náà ni wọ́n máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ kò sì sí tó lè yí padà ó pin ìgbà tí ọlọ́wọ́ bá tó ti léwọ̀ ọba tí ìmú kúrò níbi jíjẹ́ wọ̀ torí ẹ̀ àti sọ ike àníyàn kò lè sọ tẹ́tẹ́ sí títà ní sọ́dà àníyàn kò lè sọ zina ní sọ́dà àníyàn kò lè sọ olè jíjà ní sọ́dà àníyàn kan sì sí tó lè sọ mímọ pọ́nmi ènìyàn dẹ́mi wọn légbodò bí ojú ọ̀nà tọ́tọ́ nítorí pé ọlọ́run ọbẹ̀ tó bá ti ti léwọ̀ tóníkọ̀dá kò tọ́ ìbàjẹ́ ni wallahu la yuhibbul fasad ọlọ́wọ́ bọ̀ sí nífẹ̀ẹ́ sí gbogbo tọ́ba ti jẹ́ ìbàjẹ́. bẹ́ẹ̀ náà ni bí ẹni tó sọ yìí pé ńṣe ló máa ń wọ́wọ́ kú ọ nítorí kí ara wọn lè bá di pépé wọn lè bá láǹfààní àti lè báyàwó ń lò nítorí tó wọn bá wọ ìwọ̀kú ìdí òun kò ní lé á sọ pé ọ̀daràn burúkú ni ọ èèyàn kéèyàn ni ọ nítorí pé ìwòkù tó ń wò yẹn abẹ́ ẹ̀kọ́ ní tẹ́sẹ̀ ńlá lọ́wọ́ eléyìí tó ṣe é pé kò lè túmọ̀ sí kò ń ṣe dáadáa lọ́nà kọ́nà lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé wa. yóò máa ṣe yahoo yahoo yóò máa gba owó lọ́dọ̀ àwọn òyìnbó lọ́nà jàǹbá yóò máa lù wọ́n ní bàgẹ́ ló kọ pé àwọn òyìnbó táwọn ń gbowó wọn nígbà àbàjẹ́ yìí àwọn òyìnbó táwọn ń díwó wọn lọ́nà jàǹbá yìí níṣẹ́ làwọn ń gba díẹ̀ padà nínú táwọn òyìnbó yìí náà ti dí nínú àwọn owó orílẹ̀ wa lábẹ́ òfin ọlọ́run olè ni ọ́ gbéwìrì ni ọ́ ọ̀daràn ni ọ́ òkú palẹ̀ mọ́ ọjọ́ tó padì ọlọ́run ọlọ́run ọba tí kì í sábò sí sẹ́nìkan nítorí ẹlòmíì ẹnikẹ́ni tó bá fi lè jàmbá ẹnìkan tó lọ bẹ́ẹ̀ kúrò nílé ayé tí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹlẹ́sọ̀ padà fún tó fi kúrò láyé gbé kódà kó ṣe pẹ́ni tó ń jàmbá kódà kó ṣe pẹ́ni tí ó ń ṣe gbájú ẹ̀ fún yẹn káfíìrì ńlá ni ọ̀tọ̀ ọlọ́run ọba ni kí wọ́n ti jẹ́ lè máàmù ńlá olùmọ̀ ńlá ní wọ́n tó sábò tètè ọkùnrin tó gbà lọ́tọ́ bá ti dọ́gbé dàgbé yá àníyàn kì í sọ sí ọ̀dà kì í sọ sí tọ́ba dà torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kọ́mọ́sẹ̀ rìn ní gbèrígbèrí gbogbo ńtọ́lọ́ bá ti lé wọ̀ gbogbo ńtọ́lọ́ bá bá ní kọ̀dá kọ̀tọ́ agbọ́dọ̀ jìnnà sí nítorí ibi tá a ti lè sórí rẹ̀ nìyẹn. bákan náà ìpín kejì òun náà ní tí àníyàn máa ń ṣe fún àwọn asẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú títẹ̀lé tọ́lọ́ àwọn kẹta ń ṣe tọ́jú pa àti títẹ̀lé tọ́lọ́ nínú àwọn kẹta lọ́n fi pa wá láṣẹ ike ká máa ṣe àbí sanadọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi kọ́ wa ike ká tún ní máa ṣe ṣe rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò tiẹ̀ kọ́kọ́ lè jẹ́ ìjọsìn rárá àyàfi tí àníyàn bá ń bẹ pẹ̀lú wọn àwọn nǹkan wọn yóò lè lálàáfíà àyàfi tá a bá dà níyàn pẹ̀lú wọn ṣùgbọ́n nígbà tá a bá tún dà níyàn fún àníyàn fún àníyàn lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú ìjọsìn ẹ̀yọ̀kan tá a fẹ́ ṣe ọ̀dàdé ike átara ìjọsìn ẹ̀yọ̀kan á gba ìdìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́kan ọ̀jọ̀kan alákọ̀ọ́kọ́ gbogbo ìjọsìn tá a bá fẹ́ ṣe agbọ́dọ̀ ní lẹ́mi wa ìpèsè ni mò ń ṣe ìjọsìn yìí báyìí láti Allah mí ń ṣe nítorí àṣefi wárí fẹ́ni kankan yàtọ̀ sí Allah mí ń ṣe láti fi tẹ̀sí fẹ́ni bọ́ọ̀lù yàtọ̀ sí Allah àgbọ́dọ̀ máa ma bẹ́ẹ̀ nínú ẹ̀mí wa nínú gbogbo ìtọ́sí tá a bá fẹ́ ṣe nítorí pé ta lẹni náà ẹ ṣàlàyé rẹ̀ fún wa ta lẹni náà sẹ́yìn mà ipò tóbi ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ ká máa gbé ìtọ́sí wa ká máa lọ gbé bá ká máa ṣe torí ẹ̀. yàtọ̀ sí Allahu Rabbul Alamin lẹ́yìn tí gbogbo wa ti mọ̀ sí Allahu Rabbul Alamin ńlọba tó ṣẹ̀dá gbogbo wa ńlọba tó ní wa ńlọba tó fún wa nítẹ̀ ńlọba tó wa pẹ̀lú àwọn àjọkan ní ìtòsí àti ní dínàdínà ó fi gbogbo ẹ̀ sárọ̀wọ́ tó wa à ń rẹ̀ ó lọ́ba tó ti lọ pa wa kó lókè padà di ara lẹ̀ á tó ti pé kò sí ma lẹ́yìn ìgbà tó ti pé ti ń bẹ tó ní wáyé wọn náà la gbọ́dọ̀ máa ṣe ìjọsìn wa fún a gbọ́dọ̀ ṣe ìjọsìn torí o kò sí ẹni náà ní òkè pẹ̀yì nínú tàbí nínú sámà àbí sámà àti tọ́lẹ́tọ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin kò bá jẹ́ màláíkà kò bá ti ẹ̀dọ́ kan nínú àwọn ànábì ọlọ́n kọfẹ́ kó ti ẹ̀dá lè jẹun àbí ìyẹn abara bíi tiwa ẹranko ni àbí kòkòrò kan kò sí nǹkan kan tọ́lẹ́tọ̀ sí kájọ́sìn àbẹ́jà ti ń bẹ́ẹ̀ nù mí kò sí nǹkan kan tẹ́ tọ́tọ́ pé káwọ́ jọ́sìn yàtọ̀ sí Allahu Rabbul Alamin wàá tún àníyàn rẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti lọ́ọ́ zakati lọfẹ yọ siyamu ni hajj ni àbí aluwala tàbí nǹkan míì nínú àwọn àjọsìn ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ọmọ ọlọ́kùnrin rẹ̀ tó fi pa wá láti ẹ̀ wàá jẹ́ ọjọ́ pé torí ọmọ onìkan ló ti ń tẹ̀jọ́ sí yìí o kì í mi ọgbọ́dọ̀ wọnú ọkàn nítorí pé tí mi bá ti wọ́ bẹ́ẹ̀ bí káwọn èèyàn lè bá rí ọ lè bá àkọ́ rere nípa rẹ̀. wọn lè bá yan iṣẹ́ yẹn ti di ẹsẹ̀ ó ti kó ní káfí tẹ̀lé ti ọ̀gbọ́ nígbà tí èèyàn bá wá ń lérò kó ń bí àdánù ńlá ti ṣe nìyẹn torí ẹ mi ọ̀tá ńlá ni o kárí mi abatẹnijẹ ńlá ni o kárí mi aláìsí arọ́nà gbani tọ́jú òkúta àdìgbò tí kìí òsì bó ṣe lè dá tó òsì bó ṣe lè fún àtúntò rẹ wà tó gbogbo ẹ̀ pátá náà padà lò sí báńtẹ́ níwájú kárí kárí ni wọ́n gbàjẹ́ Allahu Rabbul Alamin ọ̀rọ̀ ọ̀rọ̀ táyọ̀ ká wá gbé ìjọsìn kankanlẹ̀ ló kọ́ pé ìwọ ọlọ́ àti ìwọ ọlágbájá ẹjọ́ pin nínú hadith al-Qudsi Allahu Rabbul Alamin ó ní ana adna ash-shuraka 'an ash-shirk man 'amila 'amalan. أشرك معي فيه غيري تركته وشركه مررا تايوكا في كتنطرق فلو ملام ترين أن كان تبال للسكن توافى لكتنطرق فلو من الله من الزيت ما قاتي أدوم أدين في طرق سمي ما قاتي أدين في سبق مي فلو الله تبوا للسكن تجي فيه دوتك tẹ́gbà ni ẹ̀sìn bẹ lọ́kàn yín ó náà nípa ẹ̀sìn láti jọ́sìn fún Allah tẹ́gbà tí wọ́n tàwọn àníyàn mi láti tún fi dáadáa kún dáadáa fi dáadáa kún dáadáa eléyìí ó ti sábàbí ọjọ́ pé ṣé olórí ẹ̀yọ̀ kan lẹ́sìn ẹ̀ sàrà rẹ̀ gba láàdáa jáde rẹ̀rẹ̀ sí láàdáa tẹ́ẹ̀rì lórí àníyàn mi tàbí kún bí òṣìṣẹ́ ní jẹ́ ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ náà ni àníyàn mi náà ládàá tiẹ̀ náà ní jẹ́yọ̀ kan tóró fi tẹ̀lé aṣọ ike alḥasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kata bá ti àdìgbélé mẹ́wàá rẹ̀ ó ní Allahu Rabbul Alamin ẹni yóò fi kàn wá. àpèjúwe rẹ̀ ní ti ẹrú ọlọ́run tọkọ mẹ́tíláṣí kalẹ̀ pẹ̀lú àníyàn ṣe kọ́kọ́ mẹ́tíláṣí kalẹ̀ fún ọlọ́ọ̀ káwọn ẹrú ọlọ́run wọ́n lè bá àmà sí náà nínú ẹ̀ ọba aládá ńlá lọ́dọ̀ allah rabbul alamin kẹ́ẹ́ bó ti ti wá nínú hadith èyí lè ti aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu tó gbà wá wọn nàbí sallallahu alaihi wa sallam wọn ni man bana lillahi masjidan walau ka baytal qata bana allah lahu bihi baytan fil jannah ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí kan fún allah kó dà kó kéré kó kéré dandan ọlọ́wọ́n bó ti torí rẹ̀ yọ kọ́lé kankan láti dẹ́nu ó ti ti sẹ́ẹ̀rí kankan lè sani àlùkò ajá pínpín yàtọ̀ sí pé àwọn ẹrú ọlọ́ wọn mọ̀ wá jọ́sìn nínú mọ́sálásì mọ́sálásì lọ́sùn jẹ́bi sí àwọn onímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ wọ́n ti máa kó àwọn èèyàn nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ àníyàn mi tó nù. kó tó dájú pé gẹ́gẹ́ bí mọ́sálásì yóò ti ṣe jẹ́ ilé àti àyè tó ti máa jọ́sìn fún Allahu Rabbul Alamin mo tún fẹ́ kọ́ sí àyè sí àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ àti àwọn èèyàn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run tó ti wá máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run àti pèlè ládàtàn mo tún fẹ́ kí mẹ́tíláṣí kọ́ sí àmì fún gbogbo ẹnìkẹ́ni àtẹni tó lójú tó lé àtẹni tó ti kójú lásán lóní kò lé kò lé àtẹni tó ti péjú lásán lóní kò lójú tóbi dàmà ìpè ìlú yìí o èsì káàkiri lásán lọ́wọ́ àlù yìí àwọn mùsùlùmí ń bẹ nílùú ìdánilẹ̀ rẹ̀ tó gbogbo eléyìí yóò tún jẹ́ nítorí àwọn bó ti torí rẹ̀ tó tún sàn ní àdìgbò ilé ẹ̀sán rere torí àwọn sọ pé bàbá fẹ́ títí olóore kan nínú tọ́lọ̀ fi wá láti sani àwa tó wá lórí pé mo fẹ́ ṣe láti fi dọ́kẹ́ fọlọ̀ ká tún wá ọ̀nà láti tún fi àwọn àníyàn dáadáadáadáadáadáadáa ká tó fi kún ìdọ́sìn yẹn nítorí ká lè bá a gba àlékún àti ìpìlẹ̀ ẹ̀sán rere lórí dáadáa ẹ̀yọ̀kan dáadáa yẹn. gẹ́gẹ́ bí ẹni tó wà nínú mọ́sálásí ni tó jókòó nínú mọ́sálásí mọ́kà jókòó nínú mọ́sálásí lásán nítorí pé jíjókòó nínú mọ́sálásí a lè fi wé jíjókòó nínú ibi tí wọ́n ti ń sori ibu tí wọ́n ti ń sàgbèrè ibi tí wọ́n ti ń sori ibu tí wọ́n ti ń ta níbi tá a ti ń sọ orí ibú tá a ti ń sọ ògùn orí ibú a lè fi wọn wéra wọn lè má dá nítorí pé ìgbà tí wọn wà nínú mọ́sálásí bá ń tẹ̀lé bẹ́ẹ̀ ṣe là nínú ilé ọmọ onáàlì wá wà wá wá ní lọ́kàn rẹ̀ pé ẹnikẹ́ni tí bá ń bẹ nínú bẹ́ẹ̀ ṣe là nínú ilé ọmọ ọ̀hún ọ̀dá ìrọ̀lẹ̀ là ọbẹ̀ ọlọ́run ọba wò tó bá ti wá wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ adẹ́gbẹ́ ìjọsìn ńlá lọ wà nínú rẹ̀ yẹn oṣù wa níjọ́ ọmọ bẹ́ẹ̀ فأنا في المسجد جالس منتظر الصلاة بيتا كما أم بني المسلسي وأم بندن وفين رجال في صلاة تولي واتو بلاغاني تقول النبي محمد صلى الله عليه وآله وسلم قل ولا يزال الرجل في الصلاة من انتظر الصلاة أيوني أني يبدأ لولي بنسن بنو صلاة لكن قد تفكر رجال في صلاة تولي بيتا أم بني المسلسي واتو في بلاغاني bákan náà tó bá tún kán nìyẹn rẹ pèsè ni mò ń bẹ nínú mọ́sálásí lè sọ́dọ̀ bí láì láti wá mà ládàá rẹ tó lékún àbí mò ń bẹ nínú mọ́sálásí lè dékèrè lẹ́ ìdáwọ́ tẹ kúrán wọ́n máa ṣùgbọ́n ẹ̀dá rẹ mò tún bẹ nínú mọ́sálásí láti ṣèrántí ọlọ́ bọ́yá látàrí kíkí alukur'an àti tọ́jọ́ bẹ́ẹ̀ ládàá rẹ tó lékún sí i torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iná lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa yọ sànù wọn tó bá ti dọ́gbé ní àlùfíàmù látàrí àwọn sẹ́kọ̀ǹsì eléyìí tó ti pé kọ̀kọ̀ lọ títí ṣùgbọ́n gbogbo sẹ́yìn wọ́n ti ní ìbámu pẹ̀lú ìlànà àtẹ́tù Muhammad sallallahu alaihi wa sallam àbí ìtàlá dàdálẹ̀ wọ́n yìí sẹ́ni tọ́ta ló papọ̀ mọ́sápà nínú ẹ̀sìn ọlọ́ wàlàkín síbẹ̀síbẹ̀ wọ́n á dáhùn tó lánìyàn dáadáa dáadáa dáadáa dáadáa pẹ̀lú àwọn dáadáa tó lọ́wọ́ bá fún wọn. nínú tí wọ́n fi gbà láàdá ọ̀pọ̀lọpọ̀ lórí tí ya gbélé ayé fi wọ́n máa yá wọn náà gbìyànjú kálá ní ọ̀nà ní kọ́bọ̀ kálá ní àdáadáa ọ̀nà ní kọ́bọ̀ nítorí pé inú ọkàn ló máa ń gbé kí é pani lẹ́rù ti wòlé ó sì rọrùn láti mú wa nínú ọkàn ẹ àníyàn yẹn ń ti máa gbé inú ọkàn a kì í bá hàn sọ a kì í sọ lórí wa erékpàdé lè láàrin ẹrú àti Allah Rabbul Alamin ẹnì kankan kò lè má níyàn rẹ bí ìbá ti wọ tó ọ̀dà níyàn àti Allah Rabbul Alamin tó ọ̀dà níyàn torí ẹ akramakumullah àníyàn wa inú ọkàn wa ni wọn máa gbé ẹnì kankan òkúta láti jẹ pé yọọ máa kílà níyàn rẹ lórí ìfẹ́ tó ṣe wọn ní iye tó tẹ̀rọ bẹ́ẹ̀ ni làásì wọ̀ rọ́pẹ́ni. àníyàn àṣírí nǹkan àṣírí láàrin ati àti ẹ̀dá rẹ̀. akọ́nàmọ́kọ́mọ́ ó ti wọ́pọ̀ láwùjọ tún fi fi torí wọn tó bá ti torí torí àwọn fún ló ti fi ẹnu ẹnu burúkú ti fi pa àwọn sẹ́ẹ̀lì jẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́ látàrí kárí látàrí àtìhàn ó ti fa ọ̀pọ̀lọpọ̀ sí olórí jẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́ jẹ́kọ́ tẹ láàrin rẹ̀ àti Allah Rabbul Alamin kò sí nǹkan kan tá a ṣe tó gbé tọ́tọ́nù lọ́dọ̀ Allah Rabbul Alamin. wa ma anfaqtum min nafaqatin aw nadartum min nadrin fa inna Allaha ya'lam. ọlọ́ni kò sí owó kàtẹ́ náà kò sí bó tilẹ̀ wù kéré sí ó ti sí bó tẹ̀lé pọ̀ tó ẹ̀ ní tẹ̀lé yà ti sìn kankan fún Allahu Rabbul Alamin àyàfi kọjá pé Allahu Rabbul Alamin ti mà ó ti mà ó nídìí kọ́ máa polongo ara rẹ̀ ká ó nídìí kọ́ máa jẹnu rẹ̀ yá nítorí pé Allahu Rabbul Alamin ọmọ ọmọ ọdúnrà rẹ̀ lọ nítorí pé ọlọ́ni lillahi ma fi samawati wa ma fi al-ard wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allahu Rabbul Alamin olóni gbogbo ti ń bẹnu sọ́mà àtìlẹ̀ bẹ́ẹ̀ bá gbé ti ń bẹnu ẹ̀mí yín hàn abẹ́ tí ẹ̀ gbé pamọ́ ọlọ́run abọ́ tètè ti rò fún yín kọ́lọ́run abọ́ tó sàbọ̀lẹ́dẹ̀ fún wa wípé ń tá àbá sì ṣe níṣẹ́ tá a sì sọ lọ́rọ̀ òun ní tètè ti rò fún wa ibi tá a ti rọ́nà lọ́nà nítorí pé ọlọ́run ọba àríyìn mú ìdá ti sọ́dọ̀ ọmọ ti bẹnu gbáyà gan èyí tá a sì ṣe níṣẹ́ èyí tá a sì ṣe lọ́rọ̀ tá a sì sọ lọ́rọ̀ ike ń gbàgbà bá gbé àbá sọ lọ́rọ̀ báwo ni ó ṣe rí gbogbo ẹ̀ lọ́rọ̀ sọ́lọ̀ kò sí nǹkan kan tó pa ọmọ sọ́lọ̀. qul atu'allimuna Allaha bi dinikum ẹ̀fẹ́ ẹ̀fẹ́ sọ fọ́lọ̀ ń tẹ̀sí lẹ́sìn ẹ̀yin lẹ́kọ̀ọ́ lọ ọlọ́run tó ti mọ ẹ̀yin dáadáa ọmọ ẹ̀yin dáadáa ọmọ gbogbo ń tẹ́ bá gbé pamọ́ àti ìṣẹ́ gbé hàn wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bẹ̀dá ti sùúrù tó bá wù yín ẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ tó bá wù yín ẹ sọ sókè ọlọ́run bá mọ gbogbo tí lẹ́nu gbà yà. akramakumullah ama tẹ́wọ́ tẹ́tẹ́rẹ́ dábàá tẹ́tẹ́ sọ̀lá pàǹdà níyà eléyìí àìmọ̀kánì o odò burúkú níyà o aláníyà àti tọ́ka ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè yorùbá wọ́n fẹ́ sí nǹkan tọ́ka mọ̀ kí ni mò ń dà fún ọ níta ń pè lánìyàn mo ti sọ́kàn mo ti sọ́kàn bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀ léde lárúbáwá àti yorùbá wa tá a máa túmọ̀ rẹ̀ tí wọ́n bá ti pè nǹkan ní àníyá ó náà ní tí mo ti sọ́kàn ni mo ti sọ́kàn kí ni mò ń tẹ́wọ́ sí mo ti sọ́kàn kí ni mò ń sọ jáde lẹ́nu àjẹpẹ́ ìdí sọ́kàn ni mò ń tú dànù ni torí ẹ ọkàn wa là ní ọmọ gbé gbogbo dókítà bá fẹ́ ṣe láyé ọkàn wa là ní ọmọ gbé àgbọ̀dọ̀ wí jáde àṣírí ni láàrin wa àti Allah àti bùkátà karambani wípé á ah, àníyàn o tó ti gbénu ọkàn ní ọmọ agbé o àti káfí lárúbáwá dà níyà karamba nínìyẹn fún ọtọ gbéde lárúbáwá téèyàn wá fẹ́ dà níyà dáadáa tó máa dà níyà yìí dáa téèyàn fẹ́ ṣe dáadáa tó máa ṣépè fúnra rẹ̀ torí ẹ̀ yóò bá rẹ̀ ìsàtìsọ́kàn tó fẹ́ sí ńgbà tó ń pèsè tó gbọ́nù òbúkátà karamba òbúkátà kọ́ dáwọ́lé tó kù bọ́ tó kí wọ́n lò lé ní ẹ̀sìn Islam kò sí tó lé lẹ̀ àfi bó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò fẹ́ sin náà wọ́n kà bí wọn lórúkọ mùsùlùmí ni wọ́n ti sáfẹ́ sí islam ti pẹ́ wọ́n ti fẹ́ wà lùjẹ́ nà sẹ́ni pé ọ̀pọ̀lọpọ̀ ń tara wọn dànù. akọ́nàmọ́kọ́mọ́lọ́ gbogbo tí olórí tẹ bá ṣe ẹ jẹ́ ká níyàn dáadáa dáadáa dáadáa kó tún kún àníyàn pìlẹ́hùn lọ́nà tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wọn fi san yín ní àdìgbò ilé ẹ̀sán ọ̀pọ̀lọpọ̀ lórí tẹ̀ yọkàn onáà ni àníyàn pẹ̀lú àwọn aṣiṣẹ́ tọ́lọ̀ ń tilẹ̀tọ̀ kìí ṣe wọ̀ kìí sì ṣe tọ́lọ̀ pa wá láti ẹ̀kú ká ṣe amẹ́tọ́ ni gẹ́gẹ́ ni ká sùn ẹ̀tọ́ ni ọba mọ̀ kó o ní sùn ọlọ́mọ ọba ti jẹ́ pé o sùn débi pé nǹkan kan ti ọ́ wọlọ́pàá gẹ́gẹ́ bí ká jẹun tó bá lọ́ọ̀ fẹ́ jẹun wọlọ́mọ tí àìjẹun tó bá sì mú kí nǹkan kan ti ọ́ wọlọ́pàá kámú mi ẹ̀tọ́ lọ́wọ́ wọn bá ṣe tó bá ti mọ̀ pé wọ́n ọ̀fẹ́ mú mi tí kẹ́kẹ́ bá ti jọ́ ìwọ lọ fà á ìwọ lọ fà á ìwọ lọ fà á wọn yọ kọ ọ̀rọ̀ kan lálùkù yá àmàlẹ́ o ìtumọ̀ rẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run nítorí pé tó bá jẹ́ pé àìsàn ìlọ́wọ́ ti sábà bí tó fi rẹ̀ fi da o tó fi wá ya wèrè tó fi láǹfààní àti sinlọ́ọ̀mà ọ̀dà nǹkan tó bá ti jọ́ òfin tó bá ti pé àìsàn àtọ́bá ti pé àìjẹun àìmúni ló ti sábà fi kú rẹ tó fi wá kúkò nílé ayé ń bì báyìí wà á dáhùn fún tọ́ba dídọ́ ògbé ìdàgbéyà àmọ́ jẹun mu wẹ̀wù sọ́rùn ẹ̀sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bàtà gbogbo eléyìí nàmbà fẹ́ẹ̀ni kì í ṣe nàmbà túláàsì wọ́n ń pè ní mubahad àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ yìí tá a bá tún tó dáa lórí ẹ̀ a tún lè tara rẹ̀ gbalada yẹn ni pé yẹn ó tún gbalada látàrí kọfà agbésọwọ yóò tún gba aláàdá látàrí kó dé sílà yóò tún gba aláàdá látàrí kọ wẹwù yóò tún gba aláàdá látàrí kọ wà wọtẹlẹ yóò tún gba aláàdá látàrí kọ wọ pátá yóò tún gba aláàdá látàrí kọ wọ bàtà ọba ànàmọ ẹsẹ islam dà pọ lókè ìgbà táníyà rẹ bá dà táníyà rẹ bá dà lórí àwọn atẹ́tọ́ fẹ́ sèyí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa yóò fún ọ ńlá lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ní sáà ní ààrẹ ọba já lórí gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yí báyìí ó tún pẹ̀sẹ̀ lórí ẹ̀ o lè pẹ̀sẹ̀ látàrí kọ́ wago ọgbẹ̀sẹ̀ látàrí kọ́ débìlà ọgbẹ̀sẹ̀ látàrí kọ́ wẹ̀wù ọgbẹ̀sẹ̀ látàrí kọ́ wọ bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akramakumullah ìwọ ló wù lọ mọ́tò náà tó bá wọ ẹ̀sùn kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí mìíràn mo bá a mo bá a mọ́sílà níyà rẹ tó fi ṣe gbogbo nǹkan. sáníyà bá dá lọ́padà sí tí ọlọ́run ọbọ̀ ti torí rẹ̀ kan ládá sáníyà bá burú wà á tara rẹ̀ wà á tẹ́tẹ́ akọ́nàmọ́kọ́mọ́lá ẹ wọ́n lọ́fíńdà tá ń fi sára yìí ẹ rí i pé òun gángan fúnra ara rẹ̀ èyí ti sára kínú rẹ̀ ọmọ dùn èyí ti sára kára rẹ̀ ọmọ kára rẹ̀ ọmọ yà gágá pé à kíní ìjẹ̀dá òórùn fi mú wa dáa àbálẹ̀ fún òórùn lọ́fíńdà bá fi wé tìgbẹ́ àkàràmọ̀kùnmọ̀wá wọn jọra ẹni tó bá wà ní tìgbẹ́ sí ọrùn ẹ̀ lórí kọ́ máa rẹ́rìn àkàràmọ̀kùnmọ̀wá àbí tó rí rẹ̀ bá ti dàrú ẹni tó bá sì wà níbi tó òórùn lọ́fíńdà wà tí lọ́fíńdà ń dáa ẹ̀ rí tó kò ní fajúro bí ọ̀bá rẹ́rìn dáadáa yọ ṣùgbọ́n lọ́fíńdà oníkálukú ló máa ń wù pé kò wọ́n fi fara Ọ àtiwájú dókítà sára nítorí parí pé ńtọ́ da ni ìmọ̀ ẹ̀jẹ̀ kó òun tọ́ da kọjá di láre yìí ọ̀dà ẹni tó wọ́n fi dókítà sára kò wá dúró lórí eléyìí ó wá ní sẹ́ni mo fi sára láti tẹ̀lé lánàá Muhammad sallallahu alayhi wa ala torí mo rí gbà náà fẹ́ràn ó sì rẹ̀ máa gba lọ́dọ̀ ọlọ́mọ lẹ́dàá nítorí kíni nítorí kí gbogbo ẹni tí ọba súnmọ́ mi wọ́n lè bá a lè súnmọ́ mi dáadáa kó má jẹ́ kó oorun burúkú kan bí oorun àbíyá bí oorun òdiwọ̀n tójọ́ mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ti lè dá oorun burúkú wọn máa gbọ́ nígbà tí wọ́n ti lọ́ fún àǹtẹ̀ lára rẹ masha allah ẹjọ́ fẹ́ bọ̀ sọ̀rọ̀ yóò lè súnmọ́ torí àníyàn yẹn ló tún fi lò dáadáa tó lè kú. bẹ́ẹ̀ lẹ́yìn túmọ̀ sí pé látàrí bá níyàwó adá Ama máa gba ládàá tó pọ̀ lórí àwọn tẹ́tà ń ṣe tọ́jà tí kìí sára àjọkùn náà àmọ́ tó bá yẹ pé èèyàn á lo lọ́fíńdà yẹn kọ́ ó lọ nítorí kárí mi ó lè wá sọ pé ah, lọ́fíńdà yóò pé méjì ń lu yìí o lọ́fíńdà yóò pé méjì ń lu yìí o bí lọ́gbàjà yìí bá ń bẹ́ kan tó bá ń bẹ́ kan lọ́fíńdà lẹ́sìn mà pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá ti wà ní hundred meter síbi tó wà ẹ̀sìn mà pọ̀ wà bẹ́ẹ̀ torí rẹ̀ ló ti ń lo lọ́fíńdà yẹn ó ń lọ nítorí fúkẹ́ ó ń lọ nítorí sáré mu ó ń lọ nítorí káwọn èèyàn lè bá ọmọ sására sí ọ àwọn òbí lè rí ilé ṣe tó ọ̀nà sí kàkà kọ́ gbaládẹ́ ẹ̀sẹ̀ lọ́mọ kàdé. àbọ̀ ń lò láti fi gbé ọpọlọ àwọn obìnrin wá sọ́dọ̀ rẹ wọ́n fi fáwọn gba tiẹ̀ kàkà kọ́ gbaládá pàápàá àwọn obìnrin tó fi ń pè láta wọn kì í ṣèyàwó ẹ̀ àwọn obìnrin olóbìnrin nítorí pàṣẹ ìbàjẹ́ nìwọ kàkà kọ́ gbaládá ẹ̀sẹ̀ lọ́mọ gbàǹbẹ̀ bẹ́ẹ̀ náà ló ń jẹ táà ń jẹ bẹ́ẹ̀ náà lomi táà mu bẹ́ẹ̀ lásọ táà ń wọ̀ sọ́run tó bá ti pẹ́ ní tọ́fẹ́ jẹun ó ṣe bísímìlá ọwọ́ àmì lánìyàn nínú ọkàn rẹ̀ pé wọ́n lọ wípé ní mo fẹ́ jẹ oúnjẹ yìí o lẹ́ àtàkọ́wọ̀ àbíhìrì àlẹ́ ìbàdẹ́ nítorí tí ara mi ò lè bá ní agbára láti jọ́sìn fún wa ọ̀gbọ́n ìdí tí mo fẹ́ jẹun yóò di ntọ́ǹgbàládá lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ fẹ́ wẹ́wù tó bá fẹ́ àníyàn wa lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn onáni pé sọlá bẹ́ ṣe kálí bá àjẹ́ ni tó ṣe gbé àwọn àníkù àti ìjọsìn kọ́lọ̀ kọ́lọ̀ wọn bá ti fẹ́ fẹ́ àmàgbà dáadáa rẹ̀. ẹ̀rí pé tí ẹ bá fẹ́ yàwó ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ ọmọ bọ́ ìyàwó rẹ̀ jíjẹ mímu ìyàwó rẹ̀ iná àti lò ìyàwó rẹ̀ ibi tí àwọn àmà gbé gbogbo eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kò sì sí nínú tó sì tí islam gbà pípọ̀ máa tẹ̀lé fún tí ìyàwó rẹ̀ kò sí bẹ́ẹ̀ hàn tọ́ba sí òsè tó yí ọtọ́ pé kò sí ìwádìí gbogbo ẹni tó bá bọ́ ìyàwó rẹ̀ iná ẹ̀ ní ọmọ àgbàlá irú ìtẹ́lómi náà gbà. نينو حديث كان إليه أبو مسعود البدري رضي الله عنه تبقى على صدى النبي محمد صلى الله عليه وآله وسلم ولي نبي صلى إذا المسلم أنفق على أهله نفقة وهو يحتسبها كانت له صدقة متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ó ní sí mùsùlùmí nǹkan béèrè láàmú ìyẹn ni pé ẹni tó ń ṣiṣẹ́ yìí yọ gba aládá ńlá yìí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó bá ti lè náwó kan lórí ìyàwó rẹ̀ tó wá jẹ́ bá níyàn rẹ̀ lórí owó ni pé òun ti sọ̀rọ̀ náà ọ̀dọ̀ ọlọ́run kẹ́kẹ̀ sán rẹ̀ gánà lọ́wọ́ sọ́dàkọ́ yóò jẹ́ sára fún ọlọ́dọ̀ ọ̀gbọ́n alimami Bukhari àti Muslim ló gbà wọn. yẹn ni pé kò tó para jẹ́ kò tó wípé à ń bọ́ ìyàwó wa ẹ jẹ́ ká tún ní lánìyàn tí à ń ṣe bẹ́ẹ̀ à ń retí ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ ọ̀gbọ̀n eléyìí yóò jẹ́ ká máa ní dáadáa pé à ń ṣe sàrà àlè à ń ṣe sàrà àlè kọ́lọ̀ kọ́mẹ́tìwá kọ́mẹ́tìwá lọ́kàn ní ọjọ́ máa pàdánù ẹ̀sìn ńlá yìí bàǹkùkàtà láti jẹ́ kí àníyàn wa dáa lórí àwọn nǹkan tá à ń Muhammad صلى الله عليه وآله وسلم إنه حديث كثير إمام البخاري في مسلم بذلك ولك كان الإمام معاذ بن جبل رضي الله عنه أبي أبو موسى الأشعري رضي الله عنه في روى إلى اليمن وأن وإنجوم الله وإن الله معاذ بن جبل أو أبي أبو موسى أبي ليل يا عبد الله وعبد الله كيف تقرأ القرآن؟ báwo ni wọ́n máa ti alukur'an bóòlù wọ́n máa ti alukur'an àwọn sàhábà nìyẹn àwọn dá púpọ̀ nítorí pé gbogbo tí ó jà gba gbogbo tí ó jà rọ́nà lọ gbogbo tí ó ti lájà wà fórú gbọ́gbọ́ lọ́jọ́ pé ìdàgbìyànjú làwọn máa mójútó yàtọ̀ sí àwọn èèyàn wọ̀nyí gbẹ́gbẹ́ gbogbo tó lè kó báyìí gbogbo tó lè déka pàdánù gbogbo tó ní déka rọ́nà lọ tọ́ba ti lọ́la pé ìdàgbìyànjú làwọn máa tẹ́ báyìí wọ́n lè máa béèrè máàtì wo lọ́wọ́ àlóyìn báwo ni máàtì ànájírí ìdí ìnà tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ọlọ́run ọba má wọ́n bẹ lórí tẹ́bi lọ́sísì ẹnìkan ti kú ẹ̀ láàánú ló gbé yín tẹ́bi tẹ̀ ló kú rẹ̀ lọ́sibí tí wọ́n ti sìn nígbà tẹ wá wà ń bẹ̀ kí ló dé tẹ wá tẹ wá kóra ẹjọ́ mẹ́ta mẹ́rin mẹ́ta mẹ́rin tẹ́bi tó kù tẹ́ sọ̀sọ̀ ọ̀nà lọ̀rọ̀ máàtì ọ̀rọ̀ bọ́ọ̀lù kọjá bẹ́ẹ̀ni ti sàpọ́jù wa lánàá ọ kódà mo fẹ́ fọ́ tẹlifíṣàn mi nígbà tí mo rí sí Muhammad sọlá nítorí ọba mi lọ́kàn jẹ́ la hawla wala quwwata illa billah níbi tí yẹn ti kú níbi tí yẹn ti kú ọ ọ̀dà ló pé yẹn àwọ̀ yìí wọn ò rántí àlùkìyàmà ò sì ronú pa ilé yẹn kan ló ti kú nìyí wọn àmọ́ pété yẹn náà bọ̀ màkàmàkà ló yẹ kàn nítorí pété yẹn lọ́sẹ̀ rẹ̀ oyè tó kan ráàlú ó ti súnmọ́ ara ẹ̀ lẹ́yìn yẹn náà pọ̀ alimọ́rùkù yóò fura fún ilé ayé àmì kọ́bọ́ wà kúlù yóò mi mọ́bọ̀ yóò dènà àdìlẹ̀ ẹ̀jẹ̀ ìyẹn máa ń dunú pé sẹ́mi ọ̀n tẹ́gbẹ́ rẹ̀ àbọ̀ mẹ́tọ̀ bá sọ̀rọ̀ tí ẹgbẹ́ bàbá rẹ̀ gan ni mí ni ẹ̀rí jẹ́ làwọn tó dàgbà tó wà lọ́wọ́ máa sọ̀rọ̀ láti fi hàn fún àdàgbà tó àwọn ẹkú palẹ̀ má bàbá àgbàlagbà ẹkú palẹ̀ má bàbá arúgbó bẹ́ẹ̀ mọ̀ pé bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ni wọ́n sun mọ́sàárì ọjọ́ tó bá ti lò sí parẹ́ mọ́ àkùrọ̀mọ́kùnmọ́ ìyàwó yìí àwọn ẹjọ́ òkú ẹjọ́ ọ̀ràn ẹjọ́ rádaràdá tí ó lè wúlò fún ẹni wọ́n máa béèrè lọ́dọ̀ ara ẹ lè máa béèrè lọ́dọ̀ ara wọn pé ọ̀nà wa lẹ́yìn gbé gbà ní sí o torí nǹkan tí a dàbí nǹkan o bísíǹnẹ́sì wo la lè máa ṣe o ẹ lọ́kàn àwọn sàhábà ọ̀kan ti ta léèrè báwo ni wọ́n ti ṣe pẹ̀lú àkùránì ẹ lọ́kàn tó bá bí àwa léèrè láyé sí àní rẹ́ni dáhùn torí pé gbogbo ẹ lọ́ àwọn kíláàsì bá lọ nínú ìlú kùtì ẹ̀yẹ mi mọ́ ẹgbọ́ kẹ̀kúrú aláwọ̀ kíláàsì bá kó làwọn sọ̀rọ̀ bí náà wọ́n kíláàsì bá nígbà tó ti sùn lọ́wọ́ tó gbé lọ. ẹgbẹ́ bá ìmọ̀ yẹn lọ dúró lẹ́sẹ̀ rẹ̀ láti bá pẹ́ kó ti kórí ilé ọlẹ́dìkà nígbà tọrọ ra yẹ ìdíkà rẹ̀ tó bá bẹ̀ sùn ẹni tó ti sùn lọ tó ti mú náà lọ tipátipá níyàwó fi tó fi wá sàtúbà àwọn sàhábà yìí ń dira wọn léèrè báwo ló máa ń jẹ́ àkùrán bẹ́ẹ̀ wàlúwà àwọn sọ̀hábà àwọn ìsẹ̀gbẹ́ wa àwọn ìsẹ̀gbẹ́ wa bí ju ló kéré nù ìbá alukurani lọ wà títí lónìí ìbá tani nǹkan alukurani wo làwọn rí mú lọ́wọ́ wọn rí kankan mú lọ́wọ́ níta ti ha sórí náà ní pẹ̀lú subhanallah alaahu ẹ wá wò wò ní ayé ìgbà yẹn táwùkùránì bá sọ kalẹ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tọ́sọ ọgbọ̀n ayà kalẹ̀ lẹ́yìn eléyìí bọ́yá pẹ̀lú oṣù alukurani fún ẹsọ kalẹ̀ àmọ́ lẹ́yìn oṣù mẹ́rin ọlọ́run wa wá sọ àwọn àyà márùn kankalẹ̀ ó wá sọ àyà márùn yìí wà nẹ́bí sallallahu alaihi wasallam ti àyà kọkàndínlógún nínú ètò àti sọ̀kalẹ̀ bí oṣù kọjá àyà kọkàndínlógún máwọn yòókù ti sọ sọ gbogbo ẹni tó ha tó ń ti yóò tún sí lórí rẹ bẹ́ẹ̀ òní ti gbé síra wọn sùnmọ́nà ọ̀gbọ́n rẹ wọn láwọn ẹsẹ̀ ẹgbẹ́ wa olóògbé burúkú làwọn èèyàn ayé àwọn sọ̀hábà yẹn wá ń bira wọn léèrè pé ìwọ Abu Musa Abdullah báwo ni wọ́n máa ń dá Al-Qur'ani bá dáhùn ó ní torí Al-Qur'ani atawaqqahu atawaqqahu tawaqqaha wọ́n máa ké tẹ̀léra wọn ní láì sinmi bọ́ba ké lárọ̀ tó ké lálẹ́ ní ìsinmi má ti parí ọkàn má tún bẹ̀rẹ̀ ọkàn má ti parí ọkàn má tún bẹ̀rẹ̀ ọkàn má tún bẹ̀rẹ̀ ọkàn tó. Abu Musa ńgbà tó náà sọ tiẹ̀ tán náà wá sọ fún Mu'adh ó ní wa kayfa taqra'u anta ya Mu'adh wọ́n Mu'adh lágbọ́kọ̀ ti fi mí lé rìkóòdù wọn náà máa ké. Mu'adh wá sọ pé anáàmú awwal al sórí mi sílẹ̀ bá kọ́ àbúmúsá tó ní Muhammad ké tẹ̀léra nǹkan parọ́ Mu'adh náà sì parọ́ yàtọ̀ sáwa nítorí òsè ló kó ṣe tó lè máa yàn ọ́ yíyan orí ibú tá a pè ní kárí mi eléyìí tí ò ní jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà tí ò kéèyàn onígbà tí mo bá lọ sùn sùn dáadáa nígbà tí mo bá lóru fa akọrọbu máa kẹtẹbọ lọọhù ni níwọn akéwì ńtọ́lọ̀ ń ti kọ́ rọrùn fún mi láti ké nínú al nígbà mo bá ti lóru fa mi ibi tá lọ màá wá fi oorun tí mo ti sùn ṣáájú kí n tó ti ké wá fi ọ̀rọ̀ ní mi bí màá tún ṣe fi. ọ̀rọ̀ alukurani tí mo ti ké lóru màá tó pọ̀ náà lé ọlọ́ọ̀lọ́ kọ́lọ̀ ní ọ̀sán mi lẹ́sàn. ìyẹn ni pé oorun ó fi ṣe déédéé kíkẹ́ alukurani pé iṣẹ́ méjèèjì yìí báyìí tó ti pọ̀ oorun ntọ́tọ́ ni ìtọ́lọ́run ló ní kó dandan kó sùn. alukurani ẹ̀sìn ni kíkẹ́ alukurani ara ẹ̀sìn wa ni pàkọ́rọ́ mú máa tẹ̀lé sọ̀rọ̀ mi alukurani tó máa wá ti méjèèjì lọ́lọ́ọ̀lọ́ kọ́lọ̀ rahimahullah nígbà tó sàlàyé àdéhùn ọlọ́lẹ̀ ìfihàn wa tí gbogbo tẹ́tà máa ń ṣe láyé jama tẹ́tà níyàwó máa dá lórí ẹjẹ́ a máa ṣe torí Allah ẹjẹ́ a máa tọrọ lọ́dọ̀ Allah tó sàmì lẹ́sàn lórí ẹ̀ eléyìí ni ó ti ká wá lọ́jọ́ tó ń dàgbé yá máa náà táyì bá salábòsì tó ní kálukú wa bá wo iṣẹ́ rẹ̀ tó ń ṣe ẹ̀rí pé wàlláhi tọ́lọ̀ wọn bá tọ́lọ̀ wọn bá sànù àníwá lẹ́yìn torí kí là ń ṣe gánà kí ni bàbá rẹ èwo là ń ṣe fọlọ lẹ́gbẹ̀ẹ́ tá à ń ṣe fún yàrá rẹ torí ẹ sábà wá jẹ káníyàn ọdá káníyàn ọdá lórí gbogbo sábà ń ṣe kọjá tá ṣe tá ń wọ oúnjẹ òjò wa gan káníyàn ọba tó dáa lórí àtúntà dáadáa bí wọn lọ níṣẹ́ ni mo ń ṣiṣẹ́ mi tí mo ń ṣe yìí o nítorí kí n lè bá a ní nǹkan tí ó fi máa jẹ bíbọ àṣírí fún mi tí n fi ní jẹ haram. subhanallah ó tún máa gba aládá lórí iṣẹ́ mẹ́kù rẹ̀ ó tún máa gba aládá lórí iṣẹ́ fọ́gá rẹ̀ nítorí pé òun ṣe láti rí ló lè fò haram torí pé ọlọ́run ṣe jíjẹ haram léwọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ èèyàn ó di gbogbo ti yí ó ti pé láàrin ẹni ń sin àníyàn ló ti ká mà pété mi sí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀sìn ní àbí ẹ̀sẹ̀ nítorí pé àníyàn èèyàn fi ṣe ìyàtọ̀ láàrin gbogbo ẹ̀ ẹni tó ṣe ikú ó mú mi ọlọ́ọ̀dà dára ẹnì kejì náà mú mi ọ̀dà dára àní mà òru mú lòótọ́ kékeré tí wọ́n lọ síra ni àwọn a kà wọ́n ni kí wọ́n lọ ṣùgbọ́n pàtó pé òun sinra tẹ̀sí nítorí pé wẹ̀yìn wẹ̀ torí pé àníyàn rẹ̀ ní kó ń wẹ̀wẹ̀ jánaba ẹnì kejì òun ló ló fi lọ́ọ́ dami sára tó eléyìí lọ́gbà ládá eléyìí kò ní ládá kan bẹ̀. àmọ́ tó bá ní tọ́lọ́ dami sára nítorí pé náà òun náà sọ pé lọ mo sinra nítorí sára ló bá kó lè dá tí o ṣe ń ṣe bẹ́ẹ̀ fi ṣe sẹ́ẹ̀tì fọlọ́ àtẹni tí o jẹ tí o mú ṣe ń ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹni tí ń tọ́jú àárẹ̀ ara rẹ̀ má jẹ mu torí tó ń bá jẹ tó ń bá mu àárẹ̀ àtẹni a máa tara àníyàn máa yàtọ̀ láàrin kílẹ̀sì àti kíni tí wọ́n ṣe tọ́jú àgbà. wọ́n ní mi wọnú àníyàn àyàfi tí wọ́n bá sọ jáde. ntí ń bẹ lọ́kàn rẹ̀ kárí mi ò lè wọ ọbẹ̀ láéláé àmọ́ bí wọ́n bá ti fi hàn lómìn kárí mi lé mi níta bá ṣe ẹjọ́ máa fẹ́ nu ọkàn wa ntọ́ pàtàkì ṣe ẹ má ṣe àṣehàn ẹ má sọ àgbọ̀gbọ́ ni fẹ́ni tí ọ̀ma ti ń bẹ nu ọkàn yín bí kò sọ pé gbogbo lẹ́yìn ebi yẹ omi ni má di àwọn èèyàn ebi mọ̀ gbẹ́bọ́ wò ká tí mo fi sànù àwọn bàbá yín àtẹ̀mí náà bí gbogbo yín ọba ti kú dànù ọba gbogbo ti lórí jẹ aláìlórí lọ dípò kò ti sẹ́nu rẹ dédé sí kíkọ́ pẹ́nu lọ torí tá a bá ti torí ọ̀wọ́ agbẹ̀nu lọ. àwọn èèyàn jẹ́lẹ̀ náà wọn ò gbẹ́ni tá a lè ṣe nǹkan torí wọn ẹni tí ń torí fún wọn wọn máa tà ìdájì. tí wọ́n máa jẹ́ ń sọ dáadáa ń pa rẹ̀ ìwọ́n àníkí ni tó làlùjẹ́ náà. torí ẹ èyí ṣe nǹkan kan torí èèyàn èèyàn máa ń ṣe torí ọba tó dá gbogbo nǹkan ni torí pọ̀ ta nwa náà tá à ń wá olóní náà tá à fẹ́ akramakumullah ǹjẹ́ màá ike àwọn ọmọ àlùjá náà kọ́lọ́ńdà kókó sí wa lọ́kàn nù wọn ò ní máa láéláé àfi torí àníyàn wọn ọmọ sì ní máa láéláé àfi torí àníyàn yéésè torí fẹ́ wọn o yéésè tẹ́tọ́ máa lè sẹ́nà ń ṣe yóò mú máa fẹ́ láti sẹ́nà láéláé yéésè ìwà tó máa náwó yóò mú máa fẹ́ nuna láéláé ẹ bá béèrè ìdí abájọ ìdí abájọ òun náà ni ọ̀rọ̀ tí aṣíwájú wa sọ al Al-Basri rahimahullah ó ní innama khullida ahlul jannati fil jannah. وأهل النار بالنار بالنيات ètò òmùkọ́ máa lè jẹ́ náà máa ń bẹ lálùjẹ́nà láéláé péré kése kọ́ máa lẹ́nu ó sì fi máa bẹ nínú nẹ́títí bó ti torí pé ọbẹ̀ nínú àwọn èèyàn wà tẹ́jú kò sí kan fọ́nà ọgbà islam tàgbà islam bá ń fẹ́ sọ̀rọ̀ yìí ó sì béèrè pé kí ni kóun ó sè á ní kọ́ lọ wẹ̀ báyìí báyìí báyìí dámi sí gbogbo ara rẹ pẹ̀lú àníyàn pọ̀ ń wẹ̀wẹ̀ àti ti mùsùlùmí ibi tí tí ń pa mi ó sì wípé lóun kó ti mùsùlùmí o ibi tí wọ́n ti ń pa mi kó lọ wẹ̀ nìkú bá dé yóò ti wọ àlùjànnà títí láéláé kò sí rákà kan lọ́wọ́ báyìí akramakumullah ọmọ adé ọdún mélòó gan ló ṣe tóbi sẹlọ tóbi wá jẹ pé tó bá wọ náà yóò wọ náà láéláé sẹ́kọ̀ọ́ yẹ kárí pé irú ẹni tó ti rákà kan fọlọ̀ táàtì ni yọ wà lójánná yọ máa bẹ́ńbẹ̀ láéláé ọwọ́ yìí ìgbà tó ti jẹ́ mùsùlùmí láyé gbogbo ojú ìtẹ́jú mẹ́ta lọ nígbà yẹn ká gbé tó bá wà lùtẹ́lẹ̀ ìtọ́jú mẹ́ta náà ni ó sì lọ. eléyìí tó ti jẹ́ pé gbàdé ṣe kèfèrí ọgbọ̀n ọdún ló fi ṣe kèfèrí tó fi kú. débi nínú làákàn ọmọ èèyàn á lè sọ pé iná ọgbọ̀n ọdún péré lọ́yẹ kọ́ wọ̀ tọ́lọ́lọ́ ìsàlábò. kò rí bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní torí pé mùsùlùmí mùmínì àníyàn ti ẹ̀ ní pé tọ́lọ́run bá mímí máa tẹ̀mí láéláé orí islam náà ní máa bẹ láéláé àníyàn láéláé ní ọjọ́ máa bẹ lálùjá náà láéláé kèfèrí ńkọ́ àníyàn tiẹ̀ ní pé tí n bá kú láéláé kèfèrí náà ló wọ́n máa ṣe láéláé láéláé tí bẹ́ẹ̀ àníyàn wèrè yẹn lónà òfin máa fẹ́ nu náà láéláé ọmọ ọ̀hún ẹ̀kọ́ torí ẹ̀wọ́n ni ọmọ àlùjá náà òní máa bẹ lálùjá náà láéláé àbí torí àníyàn ọmọ aná náà ní máa bẹ́ nu náà láéláé àfi nítorí àníyàn ajá ni àwọn ọ̀gá àjọmọ́ torí ẹ̀ o túmọ̀ sí pé ewu ń bẹ lórí ẹ̀ ewu ń bẹ lórí ẹ̀ tó máa sọnù àníyàn rẹ pé kó máa tẹ̀lé sí islam yìí lọ́dún márùn-ún tí ń bọ̀ ní tí kò bá yí padà tó lọ ayọ̀ bá lọ lówó àwọn pàtì ni o ẹ ọ pàtì lọ́lọ́run bá ti pa lẹ́yìn ọdún méjì ó sì ti fúnra rẹ̀ lọ́dún márùn-ún ìtọ́dún márùn-ún bá ti dé tí nǹkan bá yí padà òun fi ìsìláàmù yìí lẹ̀ wọ́n kú bó ti sọ fọlọ́ ọjọ́ pé ìdàgbé yà. káàbù yìí náà wá sọ pé ẹ mọ̀ ó mọ̀ pé báńkì àwọn sọ yóò dúdú mi o òdodo ni tó bá ti ọ̀tún lá tó bá ti ọ̀tún lá ní ìlọ sí oṣù lọ́ba kúlù kó sábà níwèé ó dìgbà tó bá tó di mùsùlùmí ìwọ náà tó wá dà níyà yìí pé tọdún márùn bá dé ó di tètè rí wọn náà tó rọ́nà lọ nítorí pé òtí sọ̀rọ̀ àrẹ di kèfèrí òtí sọ̀rọ̀ àrẹ di kèfèrí ó ti wà lórí Islam ló ti aláàánú lọ́lọ́ yóò fi ọ̀gá ìgbà rẹ̀. akọ́rọ́mọkùnrin ọ̀la ẹja jẹ́ ká níyàwó ọjà nínú orí tọ́lọ̀ máa ń ṣe fún sùúrù ọ̀pọ̀ gan látàrí àjẹ́ kò ní ìdíkà máa bínú pẹ́ nìkan lò owó òfin owó ra owó ilé ayé lásán kàkàdà tó bá ń gbà. tẹ̀bá ńlá ni ẹ̀sọ́dà ẹ̀ gbaládàá rú tiẹ̀ ẹnìkan ń ṣe dáadáa pẹ̀lú owó ẹ̀ àbí kí lẹ́yìn fẹ́ fowó ti tẹ́ bá ní ebi tọ́lọ́ náà lẹ́fẹ́ ti ṣe ẹnìkan wọn fowó rẹ̀ ti tọ́lọ́ ẹ̀yin ò sí lówó ẹ wá láàníyàn lọ́kàn ṣe tó bá kọ́ náà fẹ́mi náà lówó bí ìṣẹ̀lẹ̀ irú dáadáa tẹ́ ń fowó tẹ̀lé mi náà wọ́n máa ń gbàrú ládàá rẹ̀ tó ń ta ìná kọ́bọ̀ ẹ̀dá kí ni ta lóòdù àtòkò kẹ́kà ẹ̀já jẹ́ká níyàwó ọmọ ẹ̀já ẹnìkan òun jẹ́ jagunjagun ń lu egun rẹ̀ láti rẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀yin wá jọ lẹ̀ ẹ̀ léegun ẹ̀yin wá sọ pé wọn náà á ah, bá gbé mi náà lọ lágbàbí lágbàdá ni èmi náà bá lo egun mi láti fi rẹ̀ sí ọlọ́run ọba lọ́ba ẹ̀ gbàrú ládàá rẹ̀ ẹnìkan ní mà ìrìnà ìsìn ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀yin ò ní mà ah, wọ́n lọ tó bá pè mí náà ní mà bí eléyìí èmi náà bá máa rẹ̀ sí ẹ lọ ẹ̀ gbàrú ládàá rẹ̀ ẹ̀ dàbùkí la fẹ́ máa bínú ara wọn kí la fẹ́ máa lé para wa láì dá sí kí ni kí ni tó dínkù fún wa náà àti tó ọba mẹ́sì sàn tó ọba mẹ́sì sàn wọn náà ó lé ẹlòmíì bá tó ń ta ìrírí sẹ̀rẹ̀ sí gbàdá mi àrẹ̀ ti dá táni ọba dá èèyàn kó bára rẹ̀ ni o èèyàn bá tara rẹ̀ jẹ́ ni o ẹni táni àrẹ̀ dá ó ti dáadáa síra rẹ̀ ẹni tí àníyàn rẹ̀ ọ̀dá ọba tara rẹ̀ jẹ́ ni ọlọ́run ọba kó tún fi wá sí kọjá ká ní àwọ̀ ọjà ọlọ́run ọba dáadáa yẹ tẹ̀síyàn ọlọ́run kọ́mọ sáyẹ́nsì gbogbo wa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إلا بذاتنا يا وما يا وما أو إن كل رمضان تسلم رمضان لا تلقي حج وفي ذلك èyí tó pọ̀ jù nínú wọn gan ọ̀dà bíi ìgbà tí wọ́n ti kọlọmọba sọkalù padà sílé rẹ̀ lálàáfíà akọlọmọkọmọsán iṣẹ́ hajj ìjọsìn lánàá ilé ìtòsẹ ìwé ọ̀ràn yẹn ló jẹ àti pé orígun kan nínú orígun ẹ̀sìn islam èyí tó ṣe pé gbogbo ẹni tó lọ́nba fún ní kápá àti lọ sí kò gbọ́dọ̀ gbẹ́yìn kò sì gbọ́dọ̀ tààmù a gbọ́dọ̀ rí dájú wípé àwa náà lọ kópa níbẹ̀ yìí ìjọ ọ̀ràn yẹn rẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo ni nínú òbí ayé àkọ́rọ́mọkọ́mọlá abayọ ẹ̀yin tó lọ́wọ́ bá ti rọrùn fún láti lọ ọlọ́wọ́ bá fọ́ gbalẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ àtẹ̀yìn lójú kòkòrò ẹ̀yin tó lọ́wọ́ fún lágbára rẹ̀ tó ṣe é pé ẹ̀ tí ì lọ ẹ̀gbìyànjú láti lọ nítorí pé gbogbo ẹni tọ́rọ́ náà rẹ̀ tọkọ̀ láti lọ ọmọdé lè tẹ̀lé sóun lẹ́yìn ọdún yìí kọlọ ń tẹsí dáadọ ọmọ àtẹlẹ sí wa ọ̀pọ̀ ẹ mẹyẹ iná ní àwọn nǹkan tẹ ti rí ní ìgbà tẹ lọ sí hajj pàápàá jùlọ ní àyè tí wọn kó yín sí bóyá ní Mina bóyá ní Arọfa pàápàá jù àwọn alálàájì wa Nàìjíríà àti ní pàtàkì jù àwọn tó jẹ́ yorùbá nínú wa pàìmáyé ìṣe tó lè ba ní sẹ́jẹ́ iná lẹ́rìí táwọn ẹni tán láwọn kóyin lọ tí wọ́n dòwò níwà lọ́n bí ká fẹ́ gbowó lọ́wọ́ yín bí ká fẹ́ dá àti àdúrà kalẹ̀ bí ká sọ gbogbo ẹ̀ ti jó ká sọ ní à ń tàbí rékè ní àràfá níbi táwọn ẹrú ọlọ́run ní kálukú ti ń bẹ lọ láti ń fẹ́ kọ́ lọ́wọ́ bó forí gbogbo ẹ̀ṣẹ̀ ní àwọn bẹ̀lẹ́ ti rán àwọn míì tẹ́gbẹ́ ìdí orí ikú yẹn iná làwọn máa ṣe ó ṣe ní láàánú jọjọ kọ́ máa Yorùbá àwọn ọ̀ka kápẹ́sìn yìí wọn ọ̀ka fún kankan wọn ọ̀ka kápẹ́lí sànẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam wọn ọ̀ka fún kankan tó máa ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bí wọ́n sọ máa fi sí pàlàbà rẹ̀ ni ṣe tó wú àwọn làwọn ṣe àwọn ò sì ní sáláì rí dáadáa náà gbà lọ́dọ̀ ọ̀nà Allah ó ṣe ní láàánú fẹ́ni tí ń tanra rẹ̀ dànù ọmọ kankan pẹ̀sẹ̀ ọlọ́ àyàfi àwọn àti àtàtà tó lè mú ni sórí ibú rọrùn ó tún ṣe wèrè títí ó ṣe dé Mákà ó ṣe wèrè títí ó ṣe wọ Mínà ó ṣe wèrè títí ó ṣe dé Àràfá ọwọ́ ń padà délé pẹ̀lú ọwọ́ fìfo. gbogbo aburú lórí mú hajj bọ́mọ lọ́wọ́ wàlà hawla wàlà quwwata illa billah. kí ni ẹ̀ gan-an náà rí nígbà tí wọ́n sọ pé náà ti àgbè iṣẹ́ tó tó ti pé ọgbọ́mọ lọ́wọ́ ọ̀dàmù òsì nǹkan kan tó lọ sí lọ́ńtọ́ ọmọ àbí àbí náà ni wọ́n ti máa sọ fún yín pé kọ̀dá àkọ́tọ́ àwọn àpò olóòtú burúkú kẹsí ń kó yín lọ wọ́n sì mú yín máa ti rọrùn ẹ̀sùn máa ti tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ wọ́n sọ pé ẹ̀yin ọkùnrin orí yín gbọ́dọ̀ wà ní sílẹ̀ nígbà tí a bá ti gbé al inú ihram náà lẹ́sìn fún wa ní àràfà nǹkan ìyàlẹ́nu wọ́n ti wá máa kó àwọn alálàájì yorùbá fún nígbà tí a ti wà ní Mínà látọjọ́ kẹjọ oṣù tẹlifíṣà ṣíṣe yóò mọ tẹ̀wéyà tí wọ́n máa fi ká gbọ́sùn sósì kí wọ́n wá di wọ́n bá jọra sábàkà ọmọ Yorùbá nìkan àtàwùsà àti Fúlàní àfikà pé Fúlàní àwọn onímọ̀ sábà dé sábàkà gbogbo ayé tọ́jà bíi àtẹ̀wò gbogbo kálukọ́ wa lọ rà wọ́n ara ṣàdúrà ju àràfà ìtànàbí òfin kọ́ wa àdáda alẹ̀ burúkú tó ń ká wọn àbí kálukú mú tiẹ̀ lọ́wọ́ tọba tí wàá sàdúrà níbi kan ládùú àdánwò wọn àbí kálukú dé sórí alẹ́ ìwọ ni kò dé nǹkan kan sórí ìwọ kù òkè ọlọ́ọ̀lọ́ sọ bẹ́ẹ̀ àjẹ́bẹ̀ òsì dáràn ọ̀daràn kọ̀ pẹ̀ rẹ̀ ẹran tí ó pa nítorí tòmátò gan kọ̀dájú kọ́ pa òtún ń dáràn ẹran mi kálukú wàá dé tọba tí wàá dé sábà kàn àbá wọn bá tó mọ́lẹ̀ káàdì ti pé láti dé dànù ọlọ́mọdé abá wọn ẹni àdánwò kábà wọn lọ hajj ẹnì kan bá wà wà tó ń dúró dé títí máa ń bá wọn sòdodo mẹ ọ lọ sí ẹgbẹ́ fún ọjà rẹ tí ọlọ́run wa wù adúlú bá ṣe pọ̀ tó yọ wà ní àti wò nígbà tó ní tó bá hàn án lọ àwọn ẹ̀yà míì àwọn aràn míì wọ́n wá fi àwọn Yorùbá ti ràn án wò ní ẹ̀ka jù làwọn eléyìí náà ti wà tó hàn án lọ ẹ̀rí tí alálàájì bá darí dé tó bá jẹ́ ọmọ Yorùbá ẹ̀sìn olórí fèrèsé dírámà oníwà mọ́sálásí ó lè sọ pé òun ò tí ì wá mọ́sálásí ẹ̀ ń ṣe nǹkan oṣù ní ọkùnrin tí ń ṣe nǹkan oṣù ọ̀yà mi lẹ́nu lórí bàtà àbá wọ mọ́sálásí àwọn èèyàn kan ló tún máa dà lọ́wọ́ bẹ̀ pé ẹ̀ ń tò lẹ́wọ̀ mọ́sálásí ó tún máa sọ ipe aláàjì ọwọ́ mẹsàlásì ọlọmọ pé nọọsì lẹwọn mọta lọbi jẹ pé odidọ kan pàtó kẹtó wọ mẹsàlásì bì tí wọn bá wá má gbọ atọkùn atóbin wọn máa tẹ mú òkú mú kẹ òwe àbá kálukọ mọ wá wọn máa fi tó mẹlẹbọ wá mẹsàlásì à lẹ́yìn bá ti dáwọ ẹwù yọ kàn bọ ọba ti dáwọ ẹwù yọ kàn bọ pé kìnnì àwọn bandi náà àwọn bandi ọmọ àdó bandi àwọn bandi ọmọ àbàdìrí láì dẹ̀ ló kọ pé aláàjì lọ́wọ́ mọ́tíláṣí aláàjà lọ́wọ́ mọ́tíláṣí. wọ́n mọ̀ á retí bàbá yìí máa ń kọ́ máa sọ pé àdúgbò bọ́lọ́ náà wọn lálàájì wa tọwọ́ mọ́tíláṣí lónìí alálàájà látọ́jà aláàjì láti ọlọ́wọ́ ń tó ń jẹ ìjẹkújẹ náà. bí ẹ̀yin jẹ́ wá mọ́tíláṣí ẹ̀yin ọ̀wọ́ mọ́tíláṣí òdìlẹ́dúró so gbogbo rọrùn ìní ìjọ yorùbá lójú kárí mi náà ni o tani ká sọra fún náà níyà wa kárí mi náà ni àbá wọn wá lọ wo òfin kan tọ́ ẹ pé wọn ò sí ìhunru rẹ̀ rí láyé wọn wá wọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó kálukú bó ti jẹ́ ọkùnrin náà ni òun náà lè lọ kó jàlàbí àkànwọ̀ màkàwíà àbẹ́ ẹ̀rí kan bẹ́ẹ̀ àlùkẹ́fà láì máa tó kankan gbogbo wọn máa tó tẹ̀lé lẹ́yìn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ Ah, ìwọ alálàájì tó bá jẹ́ pàtì rẹ̀ bá gbà ìwọ lọ́yẹ kọ́kọ́kọ́ máa dé wọn láti lé ìgbà tẹ́lẹ̀ àá ojú rẹ̀ fọ́ mọ́tà kó o ríran màdínà yìí bí gbogbo èèyàn ṣe máa ti lọ sọ láti bí ìgbà tán lọ gbà kankan bẹ̀ wọ́n bá yẹn ṣe máa ti lọ bẹ̀ ojú ẹ̀rí tó kú ọ̀nà ti lọ sí mọ́tà láti lẹ́sìn táwọn èèyàn túbọ̀ bí ìgbà tí àgbàrá ń sàn lọ ọwọ́ adélé tán wá ganu lébi tó ti tó fi lọ dànù dé èsì lọ wọ́n tún àmà sọ pé ẹ mẹ́tì lọ ó nígbà ẹ bá wọ mẹ́tíláṣí o ọ̀fíṣálì ẹ bá wọ ọ̀fíṣálì rẹ̀ tó máa ẹ ó kùn ún bàbá lọ mẹ́tíláṣí o láì sí wọ ọ̀fíṣálì. ẹ dàpọ̀ gbogbo àwọn àṣà burúkú àwọn àṣà rádaràda àwọn àṣà àrégbè àwọn tí ọ̀dà àmọ̀ kankan tó túmọ̀ sí kó ló do làwọn èèyàn ọmọ kankan pẹ̀ tán lọ ó ti ẹ̀kọ́ sákòbó ti pẹ́ ó ti ẹ̀kọ́ sákòbó ti pẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn máa sọ fún yín pé ájì tó ń lọ yẹ sọ́ra fún o àwọn máa tẹ̀ ẹ sọ́ra fún o àdúrà ní ká ẹ máa retí lẹ́nu ẹ mẹ́tì wọn ṣe pé torí ogójì ọdún ogójì ọjọ́ sígbà tó ń ti má pàdé ẹnu àtẹlẹnu ẹ gbọ́ bí ẹ bọ́ bí ẹ bọ́ ìtẹ́lọ́rọ̀ Yorùbá lẹ́nu àtẹlẹnu o lè ti dáàbò bíi tèmi báyìí tó ń bá ẹ àbá. tó àwọn èèyàn máa sọ́ra fún lóṣì lóṣà tó ń sọ́ra fún pétọ̀ ẹ̀ sọ́ra wọn bá lọ sọ̀sọ̀kúsọ sí tìyín bá yín o tìyín bá yín o ẹnu wo lẹnu àṣẹ tá lẹnu òkò kò mọ̀ lọ ẹnu ẹ ṣe wà tẹ́lẹ̀ tí náà rún dìsìn ẹnu lẹnu àṣẹ kò wọ́tọ̀ lọ sí Allah Rabbul Alamin bẹ́ẹ̀ náà ni ẹlòmíì yóò sọ pé à ẹ káàdì kò lè agbọdọ si lọ adé agbọ́dọ̀ sí sábàkà náà wọ́n tún lọ́ máa àwọn eléré wọ́n ti bá wọn mẹ́wù sábàkà náà ah subhanallah àní sábàkà àwọn di olùkọ́ ẹ ti gbọ́ Adi tí wàá di bàbàrà tá à ń tún gbé sábàkà torí pé torí pé mo lọ ájì wọn lè sọ pé adé ànábì nù àìsẹ́rù torí adé ànábì adé ànábì máa fọ adé ànábì ká ìgbẹ́rù ti gbogbo gbẹ́rù ẹ̀ bá wù kó gbé lọ kó ọmọ gbé lórí torí di eléyìí ẹ dá gbogbo ní ìsàlẹ̀ ẹ má fi pẹ̀lú ẹ̀sìn wà very clear ọ̀rọ̀ nípa rẹ̀ kọ̀ pamọ́ tí gbogbo ẹni tó bá wá mà nípa rẹ̀ torí ẹ̀ abẹ́lọ̀ fáwọn ẹni tó lọ sí hajj kọ́lọ̀ wọn bá dàpọ̀ kọ́ gba ìsìn wọn lẹ́sìn ọlọ́run kọ́ má kọ́ sí ìsìn wọn lọ́wọ́ nítawọn náà wà á sì dájú ní òkú ìbàjẹ́ mọ́ wọn lọ ọlọ́run má tún wọn délẹ̀ ọlọ́run àṣetọ́ni tí máa ba tèèyàn jẹ́ téèyàn ó fi para rẹ̀ jẹ́jẹ́ má ọ̀rá yìí lára wọn àwọn tá a ti lọ rí ọlọ́run dàpọ̀ sí rọrùn fún wa láti lọ àwọn tá a ti lọ rí ọlọ́run ti ládọ̀ọ́ mọ́ fún wa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 الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها إلها وتقها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأن تصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم ورحمكم الله الله أكبر الله أكبر